حسن شريعته وحسنت ويقول سبحانه وتمت كلمة ربك صدقا وعدلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اتقوا الله تبارك وتعالى وراقبوه في سركم وأعلنكم يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله محاكم الشريعة أويوة تنبنوا من الله سبحانه وتعالى الله رب العالمين أيوة yóò máa hẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ wúrà ọ̀rọ̀ ọlọ́run ni wọn àtọ̀rọ̀ anábì ní sallallahu alaihi wasallam yóò máa fi ẹwà àti dáadáa tọ́wà nínú òfin ọlọ́run ọba tí wọ́n máa fi hàn. torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá gbọ́ tán lọ́sọ̀ àṣẹríyà ǹjẹ́ ọ̀wá sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun ní gbé wọ́n bẹ́yàn lórí wọ́n lẹ́yàn lókùpa wọ́n gé yàn àmọ́ sẹ̀ríà ìsìláàmù ni, ní jẹ́bẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ní jẹ́ sẹ̀ríà ọ̀rọ̀ jíjẹ́ ọlọ́run ní jẹ́ sẹ̀ríà ẹwà yóò máa hàn nínú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ tá a máa ń mú sẹ̀rí nínú ìlànà ìsìláàmù dídá ta ní bẹ fún sẹ̀ríà yìí ọ̀fẹ́ sí wọn ti dídá yẹ ọ̀wọ́ náà nínú gbogbo àlámọ̀ ìlú ìyẹn máa hàn nínú ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam ìpè inna Allaha kataba al-ihsana ala kulli shay dádájú ọlọ́run ọba ọ̀fà kọ́lẹ̀ dáadáa sórí gbogbo ohun gbogbo. kódà ó fi lórí iṣẹ́ abẹ́ pa nǹkan ọ̀sìn káfẹ́ jẹ́. anábì sallallahu alayhi wa sallam ìdàgbọ́tẹ́kùn fa áhìdì lòlùfẹ́ tẹ́ ẹ bá fẹ́ pa ẹran ẹ pa dáadáa ṣẹ̀rí àníyàn ọ̀yìnláza bá tó bá àtẹnu zibha bọ́bá ajá sí pé ìfẹ́ dùn bú ni ọmọ ẹgbẹ́ onírànràn làwọn ẹran dání ní bẹ́ńtò yìí tó fi pápá irú ní tí wọ́n máa ń kóra fún mi ni ó dà tí bá fi túnbò rẹ̀ ọ wà lọ́dọ̀ àwọn àbá àgbẹ̀yìn ọ̀gbọ́dọ̀ jẹ́ ajágbára fún mi yàn gbádùn ni wọ́n fi dá agbálẹ̀ báyìí tó ń lọ àdúgbò ẹ̀. Maazị àwọn wọn a máa dúnbò àwọn ni àtàdìẹ ẹrí tẹ ẹ bá tó wá fẹ́ dúnbò fa àṣìnú síbà ẹ dúnbò yẹn dáadáa anabi sallallahu alaihi ó tún wájú ebó ló ti máa máa rọrùn dáàbẹ̀rẹ̀ dú dáadáa lọ fún ọ̀bẹ rẹ̀ mú kótó ni pé yóò fi pa nǹkan tó fẹ́ pa yẹn wàlẹ̀ yóò rí ìṣẹ̀lẹ̀ bí àdá tọ́ba tí wàá pa tán tó jẹ́ jẹ́ kí ìhun tó pa yẹn tó fún ní sinmi. àyídáàdọ́lá ẹ̀yin ẹrú sí ọlọ́run ọba a ní àwọn ẹwà tí ń bẹ fún Islam kódà gbogbo ohun tá ń lò nínú ìgbésí ayé láàmáa rí ìṣe dáadáa ìṣe dáadáa ìṣe dáadáa nínú ẹ̀ bí kò ṣe pé paríparí ohun tọ́lọ́run ọba fi dá ìdá àti yóò pa wọn ni o àti yóò jí wọn ni o nítorí dídá náà ni nítorí ìṣe dáadáa ni ọba adẹ́dàá sọ fún afọ́tò mẹ́lì oníṣàbáàrọ̀ tẹ̀lé ní ìdíyẹ́ ní kìlìmẹ́lì ìgbọ̀ngbọ̀n ọlọ́run ìpàtàkì ọlọ́run ìbàbàrà ọlọ́run èyí ló fi pé gbogbo kápá ọláwọ́ rẹ̀ lọ́wọ́ wa huwa ala kulli shay'in qadir adá lè ṣe dẹni lórí ohun gbogbo. الذي خلق الموت والحياة ليبلوكم الله سبحانه náà ló dákú ló dá wíwà láyé ó ṣe bẹ́ẹ̀ láti lè fi dán yín wò ni ayyukum ahsanu amala ta ló máa máa ṣe rere nù yín ẹ̀rí àní gbogbo ń gbogbo òun ní dáadáa yìí wà ní dáadáa wọ̀ nínú gbogbo nǹkan tá a fi lò gbèsè ayé ló fi jẹ́ pé sẹ́rí àwọn òfin ọlọ́run صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون arọ Ọlọ́run tá lè parọ́ da tọlọ́run ọba ó gbé kalẹ̀ níbi tọtọ àti ibi tọyẹ ibi tọyẹ kó lé ó lé ibi tọyẹ kọtẹ ọtẹ ìgbàdàlà ẹ̀yin ọdúnfin Ọlọ́run ànínú ẹwà sẹríà a máa rí sí ànínú gbogbo gbogbo láti máa rí sí ṣe dáadáa sí ṣe dáadáa hatta fil qawl lisan. ee lórí ọ̀rọ̀ tá a máa fanu òfin ọlọ́run ọba wọn ká nẹ́bi sọ fún wa yìí pé ọkùn lè ìbáàdì yẹ̀kúlù lẹ́sí ìyá ahsan eré anẹ́bi sallallahu alaihi bá ń sọ fáwọn ẹrú mi pé ohun tí wọ́n bá sọ ọgbọ́dọ̀ dáadáa islam nìyẹn dáadáa yìí irú ní òfin ẹ̀sìn yìí kódà ee lórí àríyànjiyàn ó tún gbọ́dọ̀ jẹ́ ni wọ́n bílẹ̀tì hiya ahsan jà wọ́n níyàn lọ́nà tọ̀dà ìṣe dáadáa yìí ta ní bẹ́ẹ̀nù òfin ọlọ́run kódà ẹ̀ lórí ẹ̀ tó ṣàìdá sí ìyàn ṣẹ̀rí ọ̀gbọ́n pé kò ṣàìdá rọ́pò ọba adẹ́dà ni òfin ọlọ́run là ń sọ yẹn o ìfà bílẹ̀tì hiya ahsanu sẹ́yìí à àìdá tẹ́lẹ̀ yẹn ṣe fún ẹ sáré ẹ̀ dànù pẹ̀lú ìtọ́jà gan jà ìdá tó ti fún ọlọ́run ọlọ́run tó sọ nínú àyà mi ìgbé wọ̀lá tẹ̀síwìlì hasanatu wọ́lá sẹ́yẹ á a ní àìdá àtàìdá àìdá àti dáadáa fún ọjọ́ra wọn ìfá bí lẹ́sì ìyá àìdá àní tẹ́nìkan bá sọ àìdá rí ọ èyí tó da wọn ní kí wọ́n ti rọ́pò. nínú àwọn ẹwà tí bẹnu sẹ́ríà aláàtúnṣe dáadáa títí èè lórí ìyàwó tá a fẹ́ fi lẹ̀. ìyàwó tá a fẹ́ filẹ̀ dáadáa pẹ̀lú ẹ̀ ọba adẹ́dá ní bá ìmùsáàkùn bí màrúfin àwọn tẹ̀sọ̀rì ìfún bí ìṣà nígbà tó fẹ́ filẹ̀ yẹn tó ikọ́ bẹ̀rẹ̀ sí ní sọ́ǹkà ọba adẹ́dá ní bá ọba fẹ́ padà dáadáa àbí kó sì ọba bí obìnrin lẹ̀ báyìí sọ́dà yọ ọ́ sáà tí ó obìnrin yẹn mùsùlùmí náà ibà àní náà dáadáa yẹn tún débi ìṣe dáadáa sí àwọn mọ̀lẹ́bí paríparí mọ̀lẹ́bí òun náà ní ìyá àti bàbá ọba dẹ́ta ni wọ́n bí lu walidayni ihsana ṣẹ̀rí àníyàn inú ẹwà ẹ̀sìn nìyẹn àti pé ìyá àti bàbá ń kọ́ ẹ̀sìn dáadáa sí wọn àwọn dáadáa yìí kọ́ ọba dẹ́ta tó àwọn ní parípé wa á ah, sínú òfin ọlọ́run nìyẹn àní ẹ̀sìn rere o ẹ̀sìn dáadáa inna Allaha dájú ọlọ́run ọba kan ó nífẹ̀ẹ́ sáwọn ìsinsin dáadáa ìbádọ́lá ẹ̀yin ẹgbẹ́sìn ọlọ́run ọba ẹ rí ìṣe dáadáa yìí láàyè mi ọlọ́run máa tún fi bárẹ́ pẹ̀lú ìṣèdọ́gba ọba adọ́dà sọ fún wa pé inna Allaha ya'muru bil adli wal ihsan adájọ́ ọlọ́run ọba ń pàṣẹ dọ́gba àti ìṣe dáadáa ayọ̀ mùsùlùmí ìbádọ́lá òfin ọlọ́run nìyẹn èyí ó sì pé ọwọ́ aṣọ báyìí nígbà tó ṣẹlẹ̀ àyẹ̀ pé pérépéré sí ọ̀la kò jẹ́ kù ọlọ́run ní al-yawma akmaltu lakum dīnakum wa atmamtu alaykum ni'matī wa radītu lakum al-islāma dīnan òní ni mo gbé ẹ̀sìn yìí fún yín o mo sì parí ìdára mi lẹ́yìn lórí mo wá yọ ní islam fún yín lẹ́sìn ayyuha al-muslimūna ibādallāh ṣẹ̀rí àyẹ̀ èyí tó ti kọ́ wá pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run káwọn sì má gbàgbé wípé ọ̀rọ̀ ọlọ́run ọba ní sífàtún min sífàtì Allahi tabaraka wa ta'ala ìròyìn kan ní nínú ìròyìn ọlọ́run ọba subhana wọ́n tẹ̀ tún jẹ́ ẹ̀ka àǹtàmọ́ lè láti hi subhana nípa pípé ọlọ́run ọba pàápàá rẹ̀ bí ọba tó gbélé àníbàtí mi níbẹ̀rẹ̀ kútúbà wọ́tàmọ̀tì kẹ́lìmọ̀tọ̀rọ̀ fi kàfíìlì gbólóhùn àfẹ̀dá rẹ̀ ti gbé lókìtọ́ kí ni túmọ̀ rẹ̀ fídí gbogbo ìró tí ń ọba òtítọ́ ni wà á jì ndị gbólóhùn àtẹ̀dá rẹ̀ tó ti pé ní dọ́gba yàní á jì lánìí fíl àgbà dọ́gba dọ́gba ó tún wà nínú ìdájọ́ subhanahu wa ta'ala عباد الله أن يرجع الله أبا وهو النور الذي أخرج الله به الناس من الظلمات أري أرى الله إلى ناره òun náà ní mọ́lẹ̀ tó fi mú àwọn èèyàn jáde minas zulmati ila nur kúrò nínú gbogbo òkùnkùn onírànrẹ lọ síbi ìmọ́lẹ̀ ọlọ́run wá ń sàlàyé pé mọ́sálò lórí àpẹẹrẹ mọ́lẹ̀ rẹ̀ àpẹẹrẹ mọ́nà rẹ̀ kàmì ṣáàtì fíhà bẹ̀sùbà ònílé mẹ́sùbà ọ̀dà gẹ́gẹ́ bíi kámbáàdì èyí tó ti yín pé àtùpà mbẹ́mbẹ́ alìmẹ̀sùbà hù fi sùjáàjà tẹ̀lé sùjáàjà àtùpà yẹn tó ọ̀nà wà nùgò ìgò tá a tún wí yẹn kà á láti fi igi mubarakatin igi alábàríkà kan tó ti fi sàyè dúró nàtẹ́l láṣọrọ ìyá ti ní wọlá ọ̀rọ̀ ìyá ẹ̀rí igi elépo yìí kò sí ní bòyọ kò sì sí ní bùwọ̀ obìnrin bá wà níwọ̀ntúnwọ̀nsì ni yàkáàdù sẹ́tù ha epo èyí tó ti rí pé ń tan ìmọ́lẹ̀ yẹn òun gẹ́ńkọ́ yòó bí òun gẹ́bẹ̀ẹ́ lè máa tàn mọ́lẹ̀ wọ́lá òun làmùtàmùtàmù náà kódà kí iná má ti fọwọ́ kàn lóòrùn àlàlù ọ ìmọ́lẹ̀ ẹ̀ná àti ìmọ́lẹ̀ òun náà bẹ̀ yáàjọ lọ́ọ̀hùn lè núrí ìmọ̀ ìyẹ̀sà ẹni ọba wọn ọlọ́run ní ọ̀pọ̀ ní ìmọ́lẹ̀ rẹ̀ mọ̀ ti ṣe Islam ti sòfin ọlọ́run ọba sùhánà wọ̀nyẹ́ torí mo lọ́ọ̀hùn àmúkàlà lè ná ọlọ́run sì ń fi àpèjúwe lẹ̀ fáwọn èèyàn wọ́n lọ́ọ̀hùn بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم لما فيه من الحكم والذكر الحكيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم àwọn ìpínlẹ̀ dídà ثاني fẹ́ẹ́ tún ṣẹlẹ̀ à tó fi yàtọ̀ sí nínú ẹni àìsàmáàyè òfin ọlọ́run kò fún pérépéré nínú ẹni ẹni àìsùmọ́ọ̀yè àpótẹ́tún ni kò sí pé ah bọ́bá ti gbé Islam lọ mẹ́nu bẹ́lẹ̀ yìí ni bàbá sì dá ọ nínú àwọn ìpínlẹ̀ wà tó wà nínú òfin ọlọ́run òun náà ni àìsàmáàyè àánú ẹ̀dẹ̀ ìrọ̀rùn ọ nínú ẹ̀ ayọ̀ àti mùsùlùmí náà ìbáraẹ̀lá ẹ̀yẹ́rú sí ọlọ́run ọba ẹ wá rí pípé tá a níbẹ̀ nínú ṣẹ̀ríà òun náà ní pé gbọ́dọ̀ ọlọ́run ló ti wá gbólóhùn ọlọ́run ọba náà ní sí jẹ́ ṣẹ̀ríà òun láti tàfúwá nínú áyà méjèèjì lẹ́ẹ̀kan pé gbólóhùn ọlọ́run ọba náà ni ó ti parí ló ti tán nínú ìrò bákan náà ló ti parí ní dọ́gba níbi ìdájọ́ ọlọ́run dá lóhun ti pé anábì sallallahu alaihi wasallam ó ní máa taraktu shay'an yuqarribukum ila Allah mi ì fi nǹkan kan lẹ̀ tó ti fọ́ ọmọ amú yín súnmọ́ ọba àtẹ̀dá ilà bàyà tó kù lẹ́kọ̀ọ́ àti kí n ti ṣàlàyé ẹ̀kọ́ yín. wọ́n àmọ́ tó kún bí ilẹ̀ ti báyìí láṣẹ rẹ̀ wọ́n la ṣe àmì ilẹ̀ fi nǹkan kan lẹ̀ tó yẹ pé yorùbá àyíndùkùn àdìlá tí nǹkan yẹn máa mú yín jìnà sí ọba àtẹ̀dá ilà bàyà tó kù lẹ́kọ̀ọ́ àti kí n ti ṣàlàyé ẹ̀kọ́ yín wọ́n ti àyíndùkùn àdìlá ilẹ̀ ti kọ̀ fún yín báyìí alimam malik alayhi rahmatullah wọn ni ẹni yóò tọ́ mi lọ mú ìlànà kan wá ìyẹn nígbà tó lò ẹni yóò tọ́ bá lọ mú ìlànà kan wá tí wàá lérò pé lánàá tó ń mú wáyé hàtà rẹ̀ fẹ́ àlànà yìí ti dà ẹ̀wọ̀n táwọn yẹn ń dálẹ̀ káyìí ẹni yóò dọ́ba lọ dá nkẹ́kẹ́ lẹ̀ tí wọ́n sọ pé ìlànà yìí sì dà tẹ ọ̀kẹ́ hadith ìyá wa ń sàkóso ti wà ń lẹ̀ tẹ́lẹ̀ rọ̀bì ọlọ́run tọ́lá àǹtà ìgbẹ́ man ahdatha fi amrina hadha ma laysa minhu ọ̀pọ̀ àrọ́ ẹni yóò tó bá dá kankan lẹ́nu àlámọ̀ rẹ̀ sí tí ó dẹ̀ sí inú ẹ̀ wọ́n á dá padà sí i ìyẹn jẹ́ bá àwọn àfa àtọ́ máa ń dẹ́dà kú dálẹ̀ tí ó sì inú ẹ̀ sí. ẹ̀gbà wa mi ti mọ́ mùsùlùmí onímọ̀ ní amila amalan laysa alayhi amruna ẹni yóò tó ṣiṣẹ́ kan pé pé kò sáṣẹ wá ń bẹ̀ ìyẹn ni pé kò sí lánàá anẹ́bí ọ̀pẹ̀ kẹ́lù sallallahu ọdún arọ́jù ajá padà bí ìyẹn jẹ́ táwọn tó gbé tó táwọn afáwa ni a ti là ń ṣe ẹ̀rí. alimọ́n sọ́ọ́lì kí aleyhi rahmatullah wọ́n ní ẹni yóò tọ́bi lọ́jọ́ ìlànà gẹ́lẹ̀ ọ̀gbẹ́ àmà anaha hasana tí wàá lérò pé ìlànà yìí ti dà irúfẹ́ ni bẹ́ẹ̀ fọkàn ti dá àmà anna muhammadan sallallahu alayhi wa sallam kánà rìsàlàlà onídọ̀wọ́ ti ń sọ jáde nìyẹn yìí má nẹ́bí jáàmbá sẹ́tọ́lọ́ ń bẹ́ẹ̀ dẹ̀bi ọ̀rọ̀ ọlọ́run ti ti sọ̀kalẹ̀ bí wà ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan. òní mo gbé ẹ̀sìn yìí fún yín lẹ́sìn o tó parí ìdẹ́rẹ́ abílẹ̀ yìí lórí màá yọ ní sísá fún mi lẹ́sìn bá a ajá ṣe láti yá àtàwọn aláàbò fún sọ̀rọ̀. mẹ́wàá wọn ni ọgbọ́dọ̀ dí kò sì gbọ́dọ̀ lé ẹ̀rí eléyìí ọjẹ́ àwọn ìpínlẹ̀ nínú ìpínlẹ̀ wa islam wo ni bí mo ti pé òpin pérépéré ayé alùsùlùmí náà ìbádọ́lá ẹ̀yẹ rúṣì ọlọ́run àbá tábà fẹ́ wo bó ní sẹ̀rí àtìpé a máa mọ̀ pé sẹ̀rí àti bìtàfíìsì jálùbí náà fàì láti wá ń fa àdínkù wa ẹ̀rí àwọn aládùn wa fìdí ẹ̀ múlẹ̀ bóòlù yẹn ti máa ráǹfààní kí láti wá láyé dáadáa àbòjú náà tẹ́lẹ̀. obìnrin yìí kò ní ìdìbò ọ̀sẹ̀ máa wẹ́rì gbogbo kẹjọ́ bá ti fàǹfààní tí ò múnira dání ìyẹn ọ̀rọ̀ lù náà. nítorí bọ́ bá dẹ́gbà sọ wípé wọ́n lẹ́ ní kálákọ̀ọ́lẹ́kùn máa fi làwọn ti jẹ̀mí ọlọ́run ní òun lòun dá fún yín gbọ́ngbọ́n tí ń bẹ́ńlẹ̀ yẹn yẹn al-aslu fil ashiya al-ibaha ìpìlẹ̀ níbi gbogbo ń gbogbo ẹ̀tọ́ ni tí dábìrì òfin ẹ̀sìn jọ́dọ̀ pé ká káyè níbẹ̀ bẹ́ẹ̀ làwọn ti rí bí ẹ̀sìn yìí pé tòótọ́ èèmọ́ tẹ̀ máa wẹ́rì pé ẹ̀dá kò sí yẹn lè mú ẹlẹ́rìn dòdò nígbà tí ìbá fi mú ìyàwó rírà ó mú náà ni tí yẹn lè lo fóònù oníṣẹ́ wẹ́rì ẹ̀sìn yóò lò nígbà tí ìyàwó bá ti ní bìsà burú nínú nǹkan tí ó fi rin ilẹ̀ yìí pé pípé sẹ̀rí àwọn tó pé ni sẹ̀rí àtúwá bìtà híhì dáfà ìsọ̀rọ̀ láti wá fìdí ẹ̀ fúnlẹ̀ tó gbóhùn tí bá ti ń jẹ́ ìnira àtàrí ẹ̀dá nù sẹ̀rí àwa ó ti tarí gbogbo ohun tó lè jẹ́ ìnira ó ti dì í bọ́ fẹ́fẹ́fẹ́ ọ̀hún náà ni wọ́n ń pè ní àtọ̀rọ̀ òrìyà àwọn kò sé mánì tọ́jà wípé ìgbésí ayé ìgbésí ayé ò lè pasófo pọ̀ nínú ẹ̀ nínú tíṣẹ̀rí àwọn àtàrí ìnira dànù kó náà ní àdìyà ẹni tí ọba lẹ́sìn access àdìyìn ìlẹ́sìn ìnira gbọdọ̀ bẹ́sìn o lọ́dọ̀ ìwò nira máa fi bẹ́sìn wọn ni ká máa di àbí ká máa fi létí àbí kí ẹ̀ tẹ̀ sọ fún wọn ọ̀sẹ̀ sùn mọ́ ìyẹn lọ́ba adẹ́dà tó lọ́wọ́ ọ̀kọ́ ti lóòrùn wọ́n sọ على aláṣẹ́fẹ́ pé حتى لا lóòrùn فتنة ويكون الدين كله لله. yakuna ad-dinu kulluhu lillah. ẹ̀yin aláṣẹ tẹ́ ń darí alámọ̀rí ẹ̀sìn ẹ bá wọn ẹni tí wọn nígbàgbọ́ ẹ bá wọn jà tóbi já pé kò ní sí wàhálà mọ́ òun náà lẹ́kọ̀ọ́ tóbi já sí pé ọlọ́run nìkan ọlọ́run nìkan làwọn èèyàn máa rẹ̀ àdébísọ̀lá àrùfọ̀lá náà sọ pé àníwọ̀n pamílàṣẹ àníwọ̀n kọ́ọ̀tì lánàá èkì ń bá àwọn èèyàn jà hátà adú allah ilaha illallah tí wọ́n fi jẹ́rìí pé kọ̀ọ̀sẹ́ ń tọ́lẹ̀ tó tún jọ fún ọ̀dọ̀ àyàfi allah tí wọ́n dẹ̀ fi gbà pé gàdánbí ń kọ́ ìjọ ọlọ́run ni mo ṣe wọ́n máa fẹ́ wọ́n máa yọ ìdàkà tọ́mà ti ṣe bẹ́ẹ̀ báyìí ìdí pamọ́ nígbà tí ẹ̀ka dúkìá wọn gan àfi lọ́nà islam òun náà lọ́wọ́ ìdàkà àyíká àdàlá ẹ̀yẹ rúfin ọlọ́run a ní ohun tí ń ṣẹ̀rí àyè pípé òun ni pé sẹ̀rí àwa láti wá fi rinlẹ̀ ìtarí ìnira dànù bí ìnira ẹ̀mí òṣèré máa nílẹ̀ ẹ̀rí ọ̀sán náà olùmọ̀ sọ pé náà sùn ká mọ́ pé yẹ́tò fárùkù tó bí hà ẹ̀mí rẹ̀ nǹkan ẹ̀gún rẹ̀ ní o pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ má ṣe bálabàla ẹ̀mí èèyàn gbọ́dọ̀ tọ́ owó èèyàn lọ òun ìṣẹ̀rí àtúnṣe wọ̀ fún wa arúgbó amalfọ́tìlì ọba ẹ gbọ́dọ̀ fara yóò tọrọ lọ́wọ́ ọba ńkọ́ káà nàbí kùn rọ̀hìnà ọjẹ́ aláàánú oníkẹ̀kọ́ yìí nínú nǹkan tí sẹ́rí àwọn aládùn wá fi di ẹ̀múlẹ̀ láti ìnira dànù ìnira làákàyè làákàyè ìdẹ̀rọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ni bá ti rántí pé ẹ mùsùlùmí gbérú òfin yìí wá inú ti máa dùn ni ni ń ṣe ni ń ṣe ó nífẹ̀ẹ́ èèyàn ju yẹn gan lọ tọ́lẹ́ lómi ọ̀wọ́ rí torí rẹ̀ ọ́dà rò ní ti pẹ̀lú gbogbo mọ̀ tẹ̀lé àwa wa láti wá dá gbogbo làákàyè ẹ̀rí láti ti aburú tó lè rọ́ lórí ẹ̀ pẹ̀lú làákàyè dànù ọlọ́run bá sọ sílé wọ̀ ọba dẹ́ta ni ní mẹ́mọ́ kábùrù wọ̀lì mẹ́sìrù wọ̀lì àwùsọ́ọ̀bù wọ̀lì àzùlẹ́mù rìtìsọ́n ọtí tẹ́tẹ́ ìfẹ́ránṣójúbà àti máa fi ọkọ̀ fẹ́ràn òòṣà gbogbo ìdọ̀tí ni ọ́ jìnnà sí ẹ bá lè jẹ́ ní tí ó jẹ́ ní ọlọ́run tó ń sọ bí ọjà alẹ́ yọ ń dọ́ta alẹ́ láàrin yín àtìkọ́rinra yọ̀dẹ̀ dá yín padà fún òní ìrántí ọlọ́run ọba dẹ́dà ni yọ̀dẹ̀ dá yín padà fún mi irun àtìrántí ọlọ́run fàhálẹ̀ àtúntò fún tàbí oníbẹ̀rẹ̀ sí wa o. nínú nǹkan tí àwọn adábìrin fẹ́sì tó pé ni Ọwa láti wá tarí ìnira dànù ìnira wo ìnira tó lè kàn yẹn níbi mọ̀lẹ́bí òun náà ní ìgbọmọ bàbá ọsùn nítorí ẹsẹ rí àwọn harromo sinna ọsọ pé wọ́n ti sinna o ó náà ń tó ọba adẹ́dàá òfin bá sọ wípé ẹ má báyìí ọba adẹ́dàá wípé ẹ̀sẹ̀ gbọ́dọ̀ súnmọ́ débi pé gbogbo ohun tó lè sun yín má gbèrè jìnà sí ọba ni wọ́n fara ìnáwó kánà fà nítorí pé ìbàjẹ́ ni wọ́n àtàbí ìlà ó sì tún jọ́nà tó dùrú gbà. torí pé sísì náà bá ń wáyé ọ̀tọ̀lẹ́ni tó níyàwó ọ̀tọ̀lẹ́ni tí yẹjú rẹ̀ o ọmọ máa láti lè ìnira yìí dànù tẹ̀lé àti àbòbò mọ́lẹ́bí wa. tẹ̀lé àtúwádàá mi ni yí pé ká rẹ̀. ẹ má jẹ́ adáwọn ọ̀tẹ́ẹ̀sì lóhùn tó ṣe pé wọ́n bẹ̀rẹ̀ sí ní mú ìgbẹ́ àwọn nǹkan oríṣiríṣi ìdọ̀tí wọ́n fi ń kó sẹ̀ríà lójú èèyàn wá ní fẹ́ẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ yàn fi ẹ̀mí fẹ́ gbọ́ rárá ẹ̀dẹ̀ gbogbo nǹkan tá à ń gbọ́ nípa rẹ̀ á títí ohun tó ṣẹ̀rí àjọ ànífẹ́ ṣẹ̀rí àwa láti wá fún rinlẹ̀ ìdínílá dànù nípa personality sábà ọmọ ìkọlù ṣẹ̀rí àníto ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ parọ́ ọ̀nà mọ́yàn kódà ó gbé jìyà fẹ́ni ẹ máa jẹ gba ní bọ́ba rìnlẹ̀ bẹ́ẹ̀ nígbà tí ọba ti tẹ́lẹ̀ kò lè jẹ́rìí ìgbòho ìsúná. bákan náà ẹ gbọ́dọ̀ pé láyé lé kọ́ ké kọ́ ọba adéla ni wọlé ẹsẹ̀ ní zu àwùjọ wọlé ẹsẹ̀ ní ẹ̀ta zu bìlẹ̀ àlùfọ́ bí salis mẹlifọ́sọ́ kò bá àná di ọmọ ńlá mi yàgò fàwùlẹ̀ ìkà ọmọ sọ̀rọ̀ ọba adéla ni àní wọlé ẹsẹ̀ ní zu àwùjọ ẹ má yọ sí ara yìí wọlé sani bazu bil alikọbi bá fasilájú ti jẹ ni tí ẹ bá tẹ ṣe ń kọ kéńkọ tẹ́lẹ̀ kó tó di pẹsì tù la sọ ẹ ká tó máa fi pè é ẹ ló lè bí ẹlòmíì nù kó lè yàdá ó lè yọ ọgbọ́n gan ó lè yọ ọbẹ ó lè sìn sùn sáà sórí ẹ ẹ gbọ́dọ̀ pé ayé lè kéèké bí sàdé sùnmùlùmùsùn kò bá rẹ sí i náà sí ọ ekọ kpòkì lẹ́yìn ìgbà ní ẹni ní kòkì ẹni ọba ronú tó àdá ọba dẹ́dà ló ń tọ́ wọn àná aláwọ̀ ṣẹ̀rí àwa láti wá dá gbogbo dúkìá nígbà kiri fófin ẹ̀sìn yìí pé nìyẹn torí bí ọba dẹ́dà ló wọ́n láti àkóso àmúhálẹ́kùn bẹ́yìnlẹ́kùn bílpà ọ̀pẹ̀lú ẹ gbọ́dọ̀ jẹ dúkìá yín láàrin ara yín pẹ̀lú bàjẹ́ ṣẹ̀rí àtúnlẹ̀ jíjà léwọ̀ ó ti rìbá léwọ̀ owó èlé ọ̀sẹ̀ tí wọ́n jèlé lára rẹ̀ sínú rẹ̀ olú báyọ̀ kó tọ̀ wọn kiri ẹ̀rí ìbọn ni ó ṣe léwọ̀ ìkíṣe yẹn fi ọjà ó ṣe léwọ̀ tó nípa bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ní fíìrùn nílẹ̀ yìí pé ṣẹ̀dá ìwọ̀n tó gbé ni lábẹ́ rí pé ṣẹ̀rí àtúndé lábìrì pé òun tó gbé ni ṣẹ̀rí àwa láti ṣe lójú òkòrò aláàmọ̀kárí mi àkùlà lórí wàhálà kan bí ẹ bá ní mùsùlùmí lòun ó ń kírun ó ń gbàwẹ̀ ó ń gbàwẹ̀ ó ti hajj ẹ rí i pé gbogbo àwọn ọsẹ ìjọ ti dá àkàálẹ yìí láàrin rẹ sọba dẹdà tó sẹrí àdúrà lọ síbi mahasin akhlaq torí bẹ sára àzàgà òfin Ọlọ́run sọ pé zàgà ìka máa yọ zàgà yìí ní ọba lówó tába yọ zàgà ìyá lọ fún bọlọ ìbáwọn ẹ̀dọ́ Ọlọ́run lápò ẹrí eléyìí wà nú ẹ ti ń bẹ nínú islam tí sì fi yé wa kí ẹ̀sìn islam kọ̀ ọ̀run pé ẹni pé tá a bá yọ zaka yìí lẹ́yìn tí iná ọlọ́run ó dùn sí yẹn nínú àwọn èèyàn kí ó dùn sí yẹn wọ́n kò tàdó àwọn yẹn. tẹ̀lé àwa láti wá pèpè lọ síbi ìwà rere ìwà tó dáa kọ́dà rírú ẹ̀ lára àwọn sọ̀hábà sànẹ́bí kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìwà dáadáa yẹn débi pé wọ́n wà lójú ooru wọn lára ẹni tó ń gbẹgbẹ báyìí ó tún á múri ìwà ìsáà ẹ̀rí ọmọ arí ẹlòmíì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó gbẹ̀ngbẹ̀ wọn náà ọwọ́ ayọ̀ǹda omi ìyẹn náà tún gbọ́rọ̀ pẹ́nìkan mí fún gbẹ̀ngbẹ̀ òun náà tún yọ̀ǹda omi tí kele wọn bẹ́ẹ̀ jẹ́ mẹ́wàá wọ́n rí pé sẹ́ni kẹwàá yẹn kúrò ju ta ọ̀rọ̀ ṣùgbọ́n táwọn ti dọ́dọ̀ rẹ̀ ńkọ́ ìyẹn ti kó láyé jẹ́ kí wọ́n máa dá padà sọ́dọ̀ ẹnìkan náà ẹnìkejì gbogbo wọn náà jáde láyé ẹ wo ẹ wo ẹ̀kọ́ sí àdéhùn sọ́lá àdéhùn sọ́lá òfin àwọn ọmọ bá dẹ́ta ń ròyìn wọn pé ọ̀yọ́ irú nà àlá àǹfọ̀sì hìm wọ̀lẹ́ òkà nàbí hìm ọ̀pọ̀pọ̀ wọn a máa fún ara wọn lọ́lá àjùlọ kódà káwọn náà ní bùkátà sí nǹkan ayọ̀ àlùmùsùlùmí ọ̀nà ìbádàlá ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ọba ẹ̀rí ṣẹ̀rí àtúwá láti wá pépè lọ síbi wa alápọ̀lọ́ dẹ̀ ṣe lójú kòkòrò rẹ̀ láti rí pẹ́sì yìí pé ó tún fi dórí ìbálò wa bá wa téèyàn bá jẹ gbèsè tí ọba fi rí san tẹ́lẹ̀ àjẹ ìfilẹ̀ tí ó fi rí san gbèsè dáadáa ni o ọba dáadáa ni wà ní kánà tó ọ̀sọ̀rọ̀ sí ọ̀nà tí rọ̀tún ìlànà ìsàlọ̀ téèyàn yẹn bá jẹ́ oníṣòro tí ọ̀rọ̀ owó tí ó fi san gbèsè dáadáa tó jẹ kárí tí ẹ̀sìn títí gbà tí yóò fi rún oyún láti wà mùsùlùmí náà ìbádọ́lá ẹ̀yìn ẹ̀rú sí àwọn ẹwà pọ̀ lára rẹ̀ òun náà ní aṣọ́gbó rẹ̀ kò sí nǹkan tí òun tó sí. ọkọjá bá sọ pé ah, ọ̀rọ̀ ẹ̀sìn nìkan lọ́sọ̀ kò sọ̀rọ̀ ayé sọ̀rọ̀ bá dín àtúnfẹ́ mọ́ farọ́ọ̀sì náà fẹ́lẹ́kì dáadé mi ṣáì kò sí nǹkan kan tá a fi lẹ́nu kíra tá a mẹ́nu bà tí ọba kan yẹ ọ ní òye ọ. ajá sí pé òfin ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà tó fi rán nẹ́bí sùlá àlẹ́ òṣèlú òfin ẹ̀sìn nípa bó làádùúgbò lọ́wọ́ akirun ni o agbáwẹ̀ ni o ayọ̀ zaka ni o asihajj ni o asidikiru ni o bẹ́ẹ̀ bákan náà wọ́n duniyawi àtẹ̀sọ̀rẹ́ duniyawi òfin ayé ọwọ́ àánú ẹ̀ nípa ìbágbé pọ̀ ó dàpọ̀ tó mọ bẹ́ẹ̀ o àlefó kọ̀rọ̀ wì inú wa fẹ́ títọ̀run náà tó wa fẹ́ látọ̀ka fẹ́sẹ̀ ọ̀hún tó kó ogun mẹ́tẹ̀ẹ̀ta yìí mọ́ lọ́nà ẹ̀kọ́ la ti bóòlù àti jìnnà sáyé dá láti padà máa gbẹ̀sán rẹ̀ níwájú ọba adẹ́dà ẹ̀rí yóò jẹ́ kílíà sí wa níbi ayé àti azára máa ń ká àdéjọ ìṣúná àbáyé ọba adẹ́dà ní ya ayyuhal ladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ah èyí onígbàgbọ́ òdòdó tí wọ́n bá pèrò ìjọ ìjọba fas'aw ila dhikrillah wa dharul bay' ẹ sáré lọ síbi ìrẹsì ọlọ́run ẹ̀bá kátàkárà ẹ̀bá sí o ọ̀dọ́rùn bẹ́yà záàlìkùn kẹrù lásìkò ìpínlẹ̀ ìpàdé yẹn ló lórí fún yín tẹ́ bá mọ̀ ọba adẹ́dà wa ni ẹ̀rí pé lè tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kẹ́rẹ́ ayé àtọ́tẹ̀lẹ̀ wàyídà fúdi ya ti sọlẹ̀ àtù tọ́ba wọ́n kírun bẹ́ẹ̀ o àtẹ̀sọ̀rọ̀ òkèlè àwòrán wọn ìpàdé ìta wọ́n ti rò lọ́ àkẹ́fì ẹ̀rí tọ́ba ti di pé wọ́n kírun tán ẹ̀sùn fọ́nká sórí lẹ̀ ẹ̀rí ọyìn ẹjọ́ kí n àtẹ̀sórí ọ̀rọ̀ àdíyìnì ọ̀rọ̀ tẹ̀sí tó fi akérò sùn náà lọ́wọ́ ẹjọ́ lè fi mí júmọ̀ òjò òjò ọ̀rọ̀ níyẹn bá kú torí dáadáa ṣe ni ẹ̀rí òye pé níyẹn bá kú wọn níbi inú béèrè tó jíjá ọlọ́run máa ń béèrè tọ̀wọ̀ ní àìmọ̀lẹ́mọ́ oṣù rọ̀ àtúnmọ̀mí mọ́ńdàlá fúnkọ́jẹ́ sí mi fún mọ́mí ni òun lẹ́tọ́ fẹ́ sí kú ẹni ọba ti dàtí púpọ̀ sí sí mi ẹ má jẹ́ akọ́sí àwọn kiri yó ọjọ́ sẹ́ńdé tí wọ́n ẹja wo mójúmọ́ irọ́ ọjọ́ ọjọ́ tuntun ọjọ́ ọ̀sẹ̀ tún ni gbèdéke ìgbà dáàfi ní ṣiṣẹ́ nítorí pé ká ṣiṣẹ́ fi haramu ni òun nígbà wọn bá ti bẹ̀rù ojúmọ́ lẹ́yìn náà fún akérò ojúmọ́ àtẹ́báyìí àti ìyẹjú ohun tó ní ṣe pẹ̀lẹ́sìn nìyẹn ọlọ́run sọ kọ́rọ̀ ayé àyíká àkóòdì àti sọ̀rọ̀ àtó fáńtẹ̀sì ọ̀hún. tí wọ́n bá ti parí ìrọ̀ ẹ̀kọ́ ká sórí lẹ̀ ọ̀gáwò mi balẹ̀ dà ẹ máa wá ọlọ́ọ̀lọ́ọ̀ yẹn ni pé ẹ máa lọ ṣiṣẹ́ ẹ wọlé owó. ayọ̀ mùsùlùmí náà ìlú adọ́lá nínú àwọn ìpínlẹ̀ wà tí ń bẹ nínú sẹ̀ríà òun náà ni àtìsàmọ́ àhà tàbí ká ẹwà má kọ́ nínú òfin ọlọ́run àtìsàmọ́ àhà òun ní ìjẹkùn ẹ̀sìn yìí ò lè rárá. wọ́lọ́ọ̀yà àwọn nínú ìlànà ẹ̀sìn tó lé irú àwọn yahood. níbi lọ́dọ̀ tí wọ́n dẹ́nu ìṣẹ́yẹ bá dára ẹ̀jà náà bà tọ́lẹ́gbin lára yóò ṣe lọ mú ọ̀bẹ yóò fi rẹ́bi tẹ́gbìn yẹn bá dà sí lára fún òṣìṣẹ́ ẹ wo níra. níbi lọ́dọ̀ tí wọ́n dẹ́nu bá dẹ́sẹ̀ ẹ̀yà fásitòló àfọ̀sàlù ọ̀yẹ̀ máa fara yín. ìyẹn ló lóore fún yín lọ́dọ̀ àṣẹ̀dá yín ni ó sì fi forí jì torí bẹ́ẹ̀ lọ́dọọdún àwọn wà forí jì adẹ sọ́ọ̀kù nọ́ńsẹ̀sì àti rọ́bìsì lọ́ba tó ọlọ́run kàdúgbò àwọn alẹ́ ọdún padà ni ẹ̀dẹ́ wà nù sẹ̀rí àyù òun ló fi ń túmọ̀ wípé ẹ̀yà rè ọjẹ́ àwọn ìpìlẹ̀ tí ń fi rinlẹ̀ yìí pé àní Islam yìí ní àwọn ẹwà tó pọ̀ ẹ̀dẹ́ bẹ́ẹ̀ alẹ́bùsùnlá àtàlámù wọ́n gbé èmi ànẹ́bì dìde pẹ̀lú ẹ̀sìn tó dúró dọ́gba tó tún wá jẹ́ sí ìpẹ̀lẹ́ tọ́lọ́ bá dé dàbí ọmọ ọjà àlá àlẹ́ ìwò fi sí ìrìn àrọ̀. ọlọ́run fi sínú ẹ̀sìn tó dáhùn fún mọ́sẹ̀ fún mọ́sẹ̀ àgbákò. àfọ́ Imran bin Husayn radiyallahu ta'ala anhu wọ́n gba ìsìláàmù lágbà. wọ́n á sọ fún àdébí sọláàrù sọláàrù jẹ̀bi máa ń dà wọ́n láàrú. bó làwọn sì máa kírun. ìjọ ọlọ́run ní sọ́ọ̀lì kọ́ ìmọ̀ ọlọ́lọ́ fàyín lọ tẹsítẹsẹ tó bá lágbára ti kí nílò ọkọ àyìnlá jókòó rẹ fàyín lọ tẹsítẹsẹ tó bá tó lágbára tẹgbẹ nílẹ̀ lórí kódà wọn lẹgbàá wa mi sọ ike omi sára tẹ́lẹ̀ yìí bá ń tọ́ka àti ń tọ́ka sí ẹdẹ ìtọ àbínú sẹríà tó sì jí àwọn ìpínlẹ̀ tí ń jẹ orin lẹ yìí pé àní ẹ wà dáadáa dáadáa ọ̀pọ̀ ní òfin ọba tó hàn àtúnṣe òfin tó tún àná àwọn òfin sẹ̀ríyà wípé olùlọmọṣàkọ ti ń tẹ̀sí ipò sẹ́yìn. gbogbo sábẹ́ ti lè lé báyìí fúnra rẹ̀ ní wárọ̀ ó ní ti kọ́sẹ̀ gbé kọ́ọ̀lù láti fi àwọn àfà gẹ́gẹ́ mo ní bíyìnì mo fẹ́ ṣe nǹkan báyìí ṣùgbọ́n sọ̀rọ̀ ṣe fún mi wọ́n ti lẹ́sìn já sí à má dára ẹ láàmú tọ́bi ti lè sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ àfilẹ̀ nínú dáadáa tó wà nù Islam nìyẹn anabi sallallahu alayhi wa sallam ọdún sàlàyé wáyé wọn ni wọn fi àní ọmọdé alùpàtà ẹrí ìdẹkùn wà ní islam fún bí ẹ bá ṣe mistake tó fi ṣe báyìí anabi sallallahu alayhi wa sallam ni wọn fi forí ẹ jíjọ mi wọn ò ní bí wọn tani wà ṣe mistake kọdọ wà nù hadithi pé olùbáni adam kàtà gbogbo ọmọ anabi adam aláṣìṣe ni wọn ọkẹ́ ìdọ̀kàtà ìnà tó wà bóyá àwọn tó lóore náà àwọn tó ń sáàsì làwọn tó bá ronú sí wàdà wọ́n lè sí àná àti gbàgbé sani wa gbàgbé kódà bàbá àkọ́kọ́ àwọn náà gbàgbé nítorí awọlù nẹ́ẹ̀sì nẹ́ẹ̀sì ẹ̀rí ẹ̀yin náà sáfọ́ ọjọ́ orí wọn tẹ́lẹ̀ one thousand years òun lọ́jọ́ orí wọn kó sọ̀rọ̀ ìlànà àdìsí tọ́lá láàbíà ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àwọn ọmọ wọn hẹ wọn ní kọ̀ọ̀kẹ́ ìjejì wọn á rí mọ́lẹ́ ọ̀kẹ́ tó yìí o dálélé wọn ni àti ah, àwọn ọmọ ẹ̀ náà ah, ilé ẹ̀kọ́ wọn ni dáúdà lè kọ̀ rẹ̀ dáúdù ilé ọmọ mi náà ti bẹ́ẹ̀ nínú ọmọ rẹ ni ọdún mélòó ni ó lò láyé náà wọn ni à bí àti kéré ni ọdún ní ti kéré jù èdè one thousand lèmi ó lò ẹ̀ka ń fún ní bọ́ọ̀sì rẹ̀ ọwọ́ ajá pé nígbà tí bàbá ńlá wa tí wọ́n lo nine hundred and fifty years láyé náà pásítọ̀ òkútó mọ́láàbù wa bá wọn pásítọ̀ sí lọ́la à èdè one thousand nílò ọ̀nẹ́sìyà Adam ọ̀nẹ́sìyà bàbá Adam aleyhi salaam gbàgbé lọ́ba ti fi wú abẹ́ gbàgbé ìgbàgbé ọmọ wa wáyé ọlọ́run ló wá mójú kó lójọ yìí ìgbìmọ̀ tó bá jẹ́ gbàgbé o eléyìí náà wà nù àwọn ìpìlẹ̀ wà síbẹ̀ nù sẹ̀ríà nítorí yẹn bá gbàgbé ṣe ọlọ́run ní bí yẹn wọ́n mọ̀ sókèrè hù alẹ́ yìí àti tí wọ́n bá jẹ́ yẹn bá ṣe yẹn fi ṣe ayọ̀ àlùsílẹ̀mù náà ìbádọ́lá eléyìí ọ̀hún ni àwọn ẹwà èyí tí ń bẹ nínú sẹ̀ríà ẹ jẹ́ ká mọ òfin ọlọ́run ọba lófin láti rí kóhun náà lọ́tọ́lọ́tọ́ náà lálẹ́ èso fáyé táyé òfin lójú tí ó fi ráyè sáàfin kó ní gbogbo pátá leke àti wàhálà eléyìí tá a wà ní ọbẹ̀ yìí ونسأل الله تبارك وتعالى أن يبقينا على الإسلام وأن يميتنا على الإسلام وأن يبعثنا مع الصالحين يا رب العالمين يا أرحم الراحمين قوموا إلى صلاتكم رحمة long Allah Akbar, Allah Akbar, Allah Akbar, Allah